ṣe gbọ́ o. ṣó ṣe gbọ́ o. a ah, a ah, kò ṣe gbọ́ o. ṣó ṣe gbọ́ o. àbomi sẹ́nu fẹ́ ná kò ṣe ṣe. ṣó ṣe gbọ́ o. àbomi sẹ́nu fẹ́ kò ṣe ṣe. ṣe gbọ́ o. ọ̀rọ̀ ilẹ̀ níbo ló ń lọ o. ṣó ṣe gbọ́ o. ṣe gbọ́ o. n ò ní alábò. sójú kankan lè o n ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ àdúró ti ní nígbà ṣòro lọ́rẹ̀ ni ó so sí ni lẹ́nu ó buyọ̀ sí ó so sí ni lẹ́nu ó buyọ̀ ah, ṣó ṣe é gbọ́. ìfẹ́ lódùn wọ́n ń bẹ̀bẹ̀ pé ká jọ torí ọlọ́run bá ká ti ran àwọn lọ́wọ́ dísù kán lè rí owó gbà pé ọjà wọn ń lọ́lẹ̀ tí òòyàn mo ti wá bá yín. <laughs> ẹgbẹ́ dáṣá ṣe rí gbogbo tí mo paste àjẹrọ mi ni o ẹgbẹ́dá ni o ìfẹ́ lódùn kókó àgùdà àmúwò mi ò ready to sign any check for this week even next week ọ̀hún ẹ̀sẹ̀ bá gba gbogbo gbèsè tó wà ń bẹ̀ pátápátá wọlé àyìnlá ah, ah, ẹ̀wò náà gbèsè pọ̀ ń bẹ̀ yẹn even if ìfẹ́lò tẹ́yìn fúnra yín mr dọ́là tẹ́ handle iṣẹ́ mi yé gbèsè tán jẹ yín abẹ́ ti gbá ẹtí kó sápò. rárá mi ì gbà kọ́bọ̀. ẹ lọ bá ń sí oṣù kù ẹ ṣe meeting ẹ gba gbogbo gbèsè yẹn wọlé ìyẹn ẹ kan ọ̀gá pè mí wípé àwọn gift tá a máa fún àwọn èèyàn for the end of the year wípé àwọn eré ẹ̀sìn tá a bá máa pín sí àtẹ̀yìn tó bá sanwó déédéé tá a rí pé kò ń jẹ gbèsè ẹ lọ work on it kẹjẹ kí n mọ̀ èyí tó máa cost in the send ẹ̀sìn wọn lókè. Okay ìyẹn gan múnú mi dùn sá bóyá tá a bá jáde lọ tá a sọ fún wọn á wú wọn lórí á lè prompt wọn àti lè san gbèsè yìí wọlé lóòótọ́. ìyá Bísọ́lá wúwà wo lẹ́wù yẹn ẹ gbowó ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì àárín yín á kó dànà sí ẹwà wọn ni o. madam ìdá kẹ wọlé kẹ fún wa ní owó ká máa lọ àbí kẹ tẹ̀lé wa dọ́fíìsì wa gọ́sì èmi ò rẹ́dà àti fi sálárì tèmi san gbèsè anybody o. kí ló ṣẹlẹ̀ ń bì náà àyà ah, Bísọ́lá kí ló dé kí ló ṣẹlẹ̀ ariwo yìí ni mò ń gbọ́ ní yàrá látàárọ̀ ta lọ́wọ́ pípù yìí. mo jẹ wọn ní four thousand four ni. Ah, four thousand four nítorí náà lẹ́jẹ̀ wa ń pariwo látàárọ̀ tẹ́ ẹ̀ jẹ́ ká sunú ká sunú ilé. sàmì ò rẹ́dí àti fi sálárì tèmi san gbèsè anybody ni. ò rẹ́dí láti fi sálárì ẹ̀ san gbèsè. bẹ́ẹ̀ ni ah. sá o. ẹ wo ta ló máa gbowó náà yín méjèèjì jáde. èmi ni màá gbà sà. ṣé wọ́n lágbà lè sa sẹ́mi ló mọ́ lójú bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú sà. one five ni ẹ ìyá Abisola kò gba ṣéjì lọ́rùn. ṣé tí máa gbọ́n hundred naira ni. ẹ fún mi lójú ẹjọ ọjà rẹ jẹjẹrẹ bẹẹ ṣé nígbà tí èdè ọ̀rọ̀ òfin ṣá lọ ẹ ṣá lọ ṣé nígbà tí èdè ọ̀rọ̀ òfin ṣá lọ. ṣòṣe sẹ́nu fẹ́ràn kò ṣeé ṣe ṣòṣe gbọ́ lábòmí sẹ́nu fẹ́ràn kò ṣeé ṣe ṣòṣe gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ yìí níbo ló ń lọ ṣòṣe gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ yìí níbo ló ń lọ. ìyá bísí bá mi kó kàn bọ̀ kó bá mi gbà sílẹ̀ then kó wá sọ fún wọn yìí pé mo ní tó bá máa fi dọ̀tún la màá ti get kìnìún ready fún mi. ẹ tẹ́ and that reminds me rán mi létí ká tó close lálẹ́ pé nǹkan tẹ́ fi rán ẹ sí mọ́mì. ṣó ṣe gbọ́ lè. sinimá àwòpadà sẹ́yìn ni ẹ wá wo mm, bó ṣe ń lọ ṣó ṣe gbọ́ lọ́rọ̀ yìí òróǹro pẹ̀lẹ́ran ṣó ṣe jẹ mọ́ra wọn ni ẹ jẹ́ ká jọ gbẹ̀ síra wọn ṣójọ́ ra wọn. Mm-hmm. owó rèé níbo ló ti rí. ẹ wo a títí mo ń ṣe stylist fún mo kẹjọ ni mo rò fún gbogbo àwọn tí ẹyáwó lọ́wọ́ wọn ṣe wá disgrace wọn ní last week bí bàbá kò ti ṣe yá wa ní owó tán fi dá padà fún wọn so mo ṣe ń lọ lébà yìí lókàn ṣàníyà ah, pé kí n wá o àyà mi ti ẹ̀jà bó ṣe kó four thousand naira yìí fún mi ó bá ní kí n kó fún yín ah! inú mi ṣe ń dùn mo ṣe ń bọ̀ wálé nìyẹn tó mú kókó four hundred naira but ọlọ́run tó ṣe four thousand tó jà jù lọ yìí mo mọ̀ pé máa ṣe four hundred naira tó kù so bóyá ká fún bàbá bòdì ń sìn dúpẹ́ ni kò fún mi lówó kò mà ní rí nǹkan gbé sọnù bí òṣèbí ọmọ ah, mi mà ní fi ṣàwátì lágbára ọlọ́run owó ò mà ní wọn orí ẹ̀ ò ní burúkú dẹ̀ lẹ́dẹ̀ẹ́ ò ní gbàbọ̀dé iṣẹ́ tó wáá ṣe yan ọlọ́run ò ní jẹ́ kó padà díṣẹ́ dúpẹ́ ni kò fún mi lówó ah, tílé ọ̀la bá ti ń mọ́ àyè báyìí lọ́la fún ara mi ni màá débẹ̀ láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá mi sọ fún pọ́ mo kú lọ́wọ́ ẹ̀ o wípé mo sọ pé ṣeun ṣeun ṣeun gidi pé fún ara mi mò ń bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá àbọ̀dé ó dàbí pé wọ́n ti jáde bọ́n mo mọ̀ pé títí ìrọ̀lẹ́ má lẹ̀ wọ́n máa dé wọ́n máa dé bí wọ́n dẹ̀dẹ̀ kó jàrọ̀ là náà ni màá lọ́kọ̀ fún wọn wípé èyí tó kù náà ò ju four hundred ọlọ́wọ́n àṣẹ ọ̀yẹ́ kó àtàrọ̀ ẹ̀ ó dára lọ sínú kíchìn mo ti bẹ̀rẹ̀ sí ráìsì mo dé ta sínú pápá bára tọkọ mi. ṣó ṣe gbọ́ lọ́rọ̀ yìí òróǹro pẹ̀lẹ́ran ṣó ṣe jẹ mọ́ra wọn ni ẹ jẹ́ ká jọ gbèsè ra wọn ṣójọ́ ra wọn. ẹ wo kí lélẹ̀. ṣe rí wọn ní bàbá ṣe ni lóore ọpẹ́ làdú ẹ tí n bá dẹ̀ dúpẹ́ orí àná ṣe mọ̀ pé ẹ màá tó fi rí mi ìgbà náà ni ìgbà tí àwọn tàjẹ́ lówó tí wọ́n wà tó di pọ́n pariwo lé wa lórí tán ní àfẹ́lá kákò ńlé wọn máa ti lé pa wọn máa mọ́mọ́ mi lọ nǹkan nǹkan ṣé mọ̀ pé ilẹ̀ jáde ti wá fún wọn ní four thousand four hundred tọ́ni ẹ̀ torí four thousand lájẹ́ four hundred yẹn wọ́n ní òun ní interest rí ẹ̀ tẹ̀dẹ̀ kú fún un lọ́jọ́ yẹn ìgbà tó lọ́run dẹ̀ máa ṣe tó dalẹ̀ àná bọ́dọ̀ ń ṣe ṣe four thousand yẹn bá ní kakókó sáré kó yẹn wá tó bá máa fi dè ní mọ̀lá àmọ́ tọ́lọ́run lè ṣe máa wá fún yín ní four hundred olú yẹn. ìyá Bísọ́lá èmi ò yá yín lówó. mo fún yín ní owó oúnjẹ yẹn ni ah, òun lẹ wá lọ tùjọ tẹ ń kó ah, ẹgbà lọ. Ah, irọ́ ká má rí ni paul bí ẹ wo dádì ẹgbẹ́ gbà ẹ mọ̀ eh. pé torí ìjọ mi ni kí lè má rí yín bá. ìyá Bísọ́lá ẹ̀sìn tí mò ń sìn sọ pé ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ kí làwọn àánú ọgbà kan náà fún ọ̀n lè máa ń bara sí ìta kí wọ́n máa wò ẹ wo mo fún yín ní owó oúnjẹ yẹn ní ẹgbà. ìbọ̀dé mo dáná ẹgbẹ́ ṣe ní nǹkan tí mo bá dúpẹ́ orí èmi mo ti fẹ́ rí mi gbà tó bá di jọ́ mi nígbà tó a bá délé padà ń bolẹ̀ ti fẹ́ rí mi fún mi pàtẹ́ báyìí náà. ẹ ẹ má wọrí mo yàn án bẹ́ẹ̀ ẹ ti gbọ́. ìbọ̀dé yìí ṣe báyìí. ẹ wo tẹ bá nìkan mi láti fi ṣe ẹ lọ fi ṣe bọ́lọ́hún ṣe ọlọ́run ló rán mi sí i. nígbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ àdúró ti ní nígbà ṣòro lọ́rẹ̀ ni ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ṣọ́ṣe gbọ́ n lè sọ bóyá àwọn kun kan ń bẹ ń lé àmọ́ mo ríra mi sá ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ bí iṣẹ́ ẹ ẹ ẹdú mo rí ọmọ kan sí bọ́ọ̀lù mo rí ọmọ ẹ ṣe kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé ara sàwọn ti jáde bọ́ọ̀bí wa gbọ́n ti ẹ ṣe sà. kò sí láńlọ́ọ̀dù yín ló ràn mí sí i. Ah, ṣé o ṣe o ṣé kìí ṣe pé wọ́n fẹ́ fi owó kówó lé kò sówó ń ta o. èmi ò mọ o bóyá wọ́n fẹ́ fi owó kówó lé ni o ẹ̀yin náà wà yín káyín ẹ̀wò ẹ̀wò ẹ̀wò koríko káàkiri ẹ̀wò ilẹ̀ káàkiri wọ́n fi tó lálọ́ọ̀lù yìí pé ẹ̀ tọ́jú ilé tó bá jẹ́ tìyí òun wọ́n rí sọ ẹnu wa ọ̀kára wa nù lè tẹ́tẹ́ rí àwọn yíbò ya ya olùsí tó múlẹ̀ tì mí ó burú bíi ya olùsí kì í pẹ́lẹ̀ gbà. ọ̀làgọ́ mẹ́jọ ọjọ́ sátidé. àgọ́ mẹ́jọ sátidé. èmi pẹ̀lú wọn màá bá yín ṣe mítìn. aago mẹ́jọ mo jíṣẹ́ fún gbogbo ara rẹ. ọgbọ́n mo ti ká ti dàgbà. ọgbọ́n mo jíṣẹ́ fún bàbá ẹ o. gbogbo àwọn tó kù ẹ̀ tí wọ́n náà bá tún rí inú àwọn obìnrin lé ọ̀sẹ̀ fún wọn pé mítìn bẹ ní sátidé láńlọ́ọ̀dù ní àdọ̀tí púpọ̀. Uh, mo ti sáré sọ́tún mo ti sáré sósì iye tí mo rí tùjọ ni so ó ṣe máa bá ń gbélé ìdání náà nítorí pé tí n bá kó sílé èmi gan lè nà àìsí bá ń gbà dání bí ṣe rán ọmọ yẹn nílé inú mi ò dùn ọlọ́run akókó wọn wọ̀ fún yẹn kò tí ì pè kò tí ì pè bọ̀ ẹ̀ ṣì kó yẹn dání ó ti yẹ bọ̀ kí fọ́ọ̀mù yẹn tó close màá make sure pé owó yìí complete. ṣé mo dúpẹ́ mi ò lè dúpẹ́ lọ́wọ́ yín tán ọlọ́run tó fi yín kẹ́ mi kò ní gbà yín lọ́wọ́ mi o ọlọ́run ò ní bá mi tò lódì fún yín tí bá ní kí n ṣàdúrà sẹ́wọ̀n máa ṣépè mi mọ bó ṣe ń ṣe mi ẹ ṣé mo dúpẹ́ o àwọn ní yálàbọ̀ mọ́ rẹ. má tọ̀ sójú kankan lè o. ọṣù ọṣù gbọ́ n ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́. àdúró ti ní nígbà ṣòro lọ́rẹ̀ ni. ó sọ sí ni lẹ́nu ó sí. ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. àlàmú ìṣe nìyàn kí ló dé kéèyàn dé wà kó dé dà bẹ́ẹ̀ yẹn tán yányán. látijọ́ ti ọlọ́run ti fi kẹ́ni báyìí àlálàṣe jíjẹ mímu nínú ilé yìí mọ́ ìjẹta oníjẹta ló dé láti kánò iṣu twenty one àlùbọ́sà ẹ̀wà ráìsì òróró epo tó bá lọ tó bá bọ̀ ṣòwò ṣì wà lọ́wọ́ yín o àfúnwa lówó tá a bá jẹ gbèsè òun ló máa san tó wọlé bá dì òun ló máa san. ẹ wá o ṣé ò ṣe spirit ọkọ mi ló wọnú bàbá àbọ̀dé yìí torí òun náà kúkú níyàwó kó má jẹ́ pé ẹ̀mí ọkọ mi ló wọnú ẹ̀ torí bí ọkọ mi ṣe máa ń ṣe gangan náà lélẹ̀ my husband is this nice. ọlọ́run hmm. ẹ kí wàá ni mo fẹ́ fi sọ̀rọ̀ fún bàbá àbọ̀dé báyìí kí ni mo fẹ́ fi san oore funfun gbogbo orí tó ń ṣe mí because there must be a way that I should pay back ó yẹ kémi náà lè rí nǹkan kan mú lẹ̀ nígbà tí mi ò lówó ah èèyàn rẹ ni. fẹ́ràn kò ṣeé ṣe ọkùnrin yẹn ṣe òṣè àbò mi sẹ́nu fẹ́ràn kò ṣeé ṣe. dáàbì bọ̀ ni. ẹ káàárọ̀ sá. ẹ̀yẹ sá. dábì sọ́ra àbàrí yẹn ṣe kò sí. wọ́n bá sí náà ni àwọn aṣọ tí mo ní pé kẹ́ máa bá mi kó jọ ni pé màmá bá yín fọ̀ so mo wá fẹ́ fọ̀ ṣọ́ọ̀ṣì kó tó di pé máa jáde nígbà tó rà rọ̀ ń bẹ̀yìn tí má dẹ̀ máa fi padà di ìṣẹ̀lẹ̀ láti gbé nílò lókàn lè máa kú tẹ́yìn máa lọ. aṣọ gbogbo aṣọ tí mo last week mo ti fọ jẹ́jẹ́ ta kọ́ nínú fọ gbogbo ẹ̀ tí mo wá yàn lẹ̀ kò sí aṣọ kankan lẹ̀. ẹ pọ́n bó ṣàlàyé fún yín dáàdì bòdì náà mo ní kẹ́ má máa fọṣọ mọ́ ẹ mọ̀ fáwọn ará ilé wa máa yin mo sì yẹn ti dàgbà nígbà tó lóun dẹ̀ kúkú ṣé èmi wà ń bẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ ẹ̀ pù mí lẹ́ ń ṣe gbogbo ẹ̀ nǹkan kan ṣáà ni máa fi san padà kí ló wà nínú pé kí n bá yín fọṣọ kò sí big deal ń bẹ̀. ẹni tẹ mi ò mọ ipò serious tó yẹn òun eh, ló jẹ́ kí n fọ̀ ọ̀ gbogbo èyí tí bá lòun wíìkì ṣá tó bá di next week màá ti kó lẹ̀ eh, ṣe gbà mí. èmi máa fọṣọ fún ara yín o níwọ̀n bá gbà tí èmi wà ń bíbá yìí tí mo lè rí yín ẹ jẹ́ kí n máa bá yín fọ̀ ẹ dẹ̀ ṣọ́ọ̀pù kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe nínú ilé ẹ lè fún mi lówó náà pé kí n bá yín ra nǹkan bọ̀ láti ọjà kí n bá yín sè ìgbà tó ṣe pé bóyá ìyàwó wà nílé yín tó máa nà mí ń gi kí n bá yín tún gbogbo ẹ̀ ṣe. ó fi bí nǹkan ọbẹ̀ nǹkan kan kan ẹ for now mo ti ṣebẹ̀ sílé mo wà òkè mo wà òkè. ó dá yín lójú ah, mo lè bá yín tẹ bẹ́ẹ̀dì kó ṣe nǹkan kan mo lè bá yín tún gbogbo ẹ̀ ṣe. ẹ má ṣe kẹ ẹ mo ti tẹ for now bóyá tó bá di lálẹ́ ẹ̀yìn wa ìkọ̀fẹ́ jésù jẹ́ ẹ ṣe ẹ kú ìyẹn náà mo ní kí n bèrè lọ́wọ́ rẹ. ẹ kú gba gbogbo mi o ẹ ṣe gan ni o. oríṣiríṣi ẹ̀dá máa ló wà ẹ́ oríṣiríṣi ẹ̀dá ló wà o oríṣiríṣi obìnrin lọ́lọ́run dá lórí ọmọbìnrin lórí bó ṣe ṣe ẹni lórí ìwà níbí làkẹ́ ẹ wò ó ṣe ṣáájú mi tó ń ṣáájú mi lọ́dún lọ́sí ọmọ atẹ́lẹ̀ ọmọ abára bọ̀ ẹ wò tí mo fẹ́ ní ṣùgbọ́n. bàbá bọ̀dé. ìdí aṣọ yìí náà lẹ ṣe wà tó bá yé ẹ náà kì í ṣọlẹ ọkùnrin aṣọ tẹ lò fọ́sẹ̀ kan péré òun lẹ fọ́ ti yí o. ẹ àwọn aṣọ tèmi èmi tẹ ti fọ́ tán but àwọn blanketi wa àti bẹṣíìtì òun ló tẹ ń take time òun ló ń fún mi problem ẹ o mọ̀ pé méjì ni mo ti fẹ́ yọ kan bẹ̀ but kò easy láti fà tọ́. kí ló wà lẹ́nu bẹṣíìtì àti blanketi tẹ́lẹ̀ fọ́. ìwọ náà mọ ìpè wúwo ó mọ̀ pé ó wúwo náà kì í ṣe ti bọmi báyìí ó kún gbogbo bá fi. ẹ wọ ẹ ṣàṣe tẹ máa ṣe kí aṣọ mọ̀kóró ló ti yọ yìí ẹ lè fọ́kọ́ lè bórun o. mi ò ní pẹ́ ṣe tán. ẹ èmi ní kí wọ́n sọ fún mi pé èmi ti ń lọ èmi ti ń jáde lọ́n tèmi ni. o ti ń jáde ṣé mi ò ní jẹun ni. bébí bá pa yín mo ti bá yín wọ̀ ọmọ ìmọ̀ bóyá ẹ̀bà máa jẹ àbí èyí tẹ́ bá rí ibẹ̀ kẹrù sí. ó dàbọ̀. àwa o. mọ̀ọ́sùwé ó ti rí kọjá ọjọ́ ti pẹ́ sáàbàdà ẹ fọ́lẹ̀kùn ẹ̀ ń bolú lọ sáàbàdà ó fọ́lẹ̀kùn ẹ̀ ń bolú lọ. sọ pé kí n káṣọ bóde àbí bóyá òun abámi ra kan bá ra kan fún mi rí ẹ wọlé bá mi tẹ́pẹ̀tì fẹ́ bá mi fọṣọ tí n bá ní nǹkan ṣe àbí mo ní nǹkan ṣe ti fẹ́ ó sọ pé kí n pè òun. ìsẹ́nu fẹ́ ná kò ṣeé ṣe ṣòṣe bọ́ abo mi ìsẹ́nu fẹ́ ná kò ṣeé ṣe ṣòṣe bọ́. bí mo ṣe ń kọjá lọ tí mo rí yín àmọ́ mo rí èyí kan sí yín ẹ níyàwó sílé mi ò níyàwó sílé bẹ́ẹ̀ ló gbọ̀n wí ṣùgbọ́n amúmiri pé arábìnrin kan bẹ ní ọwọ́ yín tẹ́jọ́ ń ṣe wọlé wọ̀de wọlé wọ̀de bíi pé ẹ̀fẹ́ múgbà wọn bá yín mu ẹ̀fẹ́ má wọ̀ wọn bá yín mu bàbá ègbé ni fẹ́ni tá a fi rán tí ò jẹ ìbùkún ni fẹ́ni tá a fi sẹ́ni rán tó jẹ arábìnrin tí à ń sọ yìí tí ó bá ṣeé ṣe kí ẹ fẹ́ bí ìyàwó torí ẹ̀yin dàbí iná arábìnrin náà dàbí afẹ́fẹ́ ṣé ẹ mọ̀ tí iná bá jó díẹ̀díẹ̀ tí afẹ́fẹ́ bá kọlù ó yóò gbà sókè ní ìbá dáa tí ẹ bá wá ọ̀nà tí ẹ lè súnmọ́ arábìnrin náà bíi pé kí ẹ fẹ́ sílé ìyàwó bàbá tí ẹ bẹ̀ sí ká ọjọ́ láti ọjọ́ tí ẹ bá ti kọnu sọ́mọbìnrin náà sóṣù mẹ́fà bàbá gbogbo nǹkan tí ẹ rí láyé yín rí bí ìgbéga bí ìgbéga ọlọ́run abẹ́sẹ̀ ń ṣe ọ̀nà yín abẹ́sẹ̀ ń là àlàáfíà fún yín o. tó yìí rárá torí mi àti wọn yìí sọ̀rọ̀ ilé tí wọn wà lè sọ̀rọ̀ mọ́ sí tọkọ mi ò understand. bẹ́ẹ̀ mi náà ṣe rí láàárọ̀ ìlú ọjọ́ ń lójú o ọjọ́ ń lójú tọ́wọ́ adé láàárọ̀ yìí tọ́wọ́ adé pín bí ẹni tilẹ̀kùn tọ́wọ́ tí ò lè sọ̀rọ̀ mọ́ yìí. wo ìbọ̀dé ibi tá a jókòó sí yìí kọ̀ rọrùn o àwọn alábẹ́rẹ́ tí wọ́n wà ń gbọ́n lábẹ́rẹ́ mọ́nú ilé yìí kọ̀ rọgbọ̀n tí ọba ṣe pé àìsí owó bàbá àjáyà ọba tí bèmí pẹ̀lú ìyá rẹ̀ ń bí o ń gbé lọ ilé ìwòsàn tí wọ́n ti máa bá ń tọ́jú ẹ̀ lọ́hùn bọ̀dé ṣùgbọ́n àìsí owó bàbá àjáyà kò sówó. àìsí owó bàbá àjáyà. màámi ẹsẹ̀ ìwojú mi bọ̀dé ló ń bá yín sọ̀rọ̀ hmm. kẹ̀tẹ̀jẹ̀ mọ̀ tẹ́ bá lè sọ nǹkan tó ń ṣe yín gangan gangan àti pé gbígbó lẹ̀ ń fì pé kò wà ọ̀rọ̀ àti mi ìyẹn lá máa yẹ mọ̀ nǹkan tó yẹ ká ṣe. Hmm báwo la ṣe máa ṣe téèyàn mẹ́ta máa dúró ní méjì méjì kò ṣeé ṣe báwo la ṣe máa ṣe téèyàn mẹ́ta máa dúró méjì Ah, a ṣó ṣeé ṣe ṣó ṣe bọ́. mo lọ sí ọ̀dọ̀ mọ́mi lé ní condition tí mo bá wọn ó ṣe nílẹ̀ àánú So mo wá ní kí n wá bá yín as a any amount tẹ bá ní kẹ fún mi kí n ṣe tí mo bá lè gbé wọn lọ sí hospital kí n lọ fi rògbò fún wọn at least ìyẹn á tún fún wọn ní ìmú díẹ̀. ọ̀rẹ́ kí èmi fún ẹ ní owó tètè mi kó lọ fi ro oògùn fún yẹ àbí kí ló sọ tí n bá fún ẹ ní owó tó bá mu fún yẹ tí yẹ bá gbà ó jẹgùn mọyàn ni tàbí tí n bá fún ẹ ní owó tó fi rògùn fún yẹ ó likely kó jóògùn yẹn ló máa pa. ẹ dáàdì ẹ má ṣe pé e. tòótọ́ ni mi ò ṣe pé. iye ẹ ò kì í ṣèyàn ó kàn dáwọ́ èèyàn bóra ni aláìdáni iye ò sọ fún ẹ nǹkan tóun ṣe tó fi kó òun lé mi ó kàn déédéé tìjà bọlẹ̀ ni láìṣẹ̀ láìrò ẹ̀bẹ̀ wo ni mi ò bẹ̀yẹ̀ kò gbà ó fà kékọ́rí pé òun lọ sẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́jọ àti díẹ̀ ló wàá gbà náà lọ tó gbé ẹ jù ú lẹ̀ àti ìgbà yẹn ni mo ti ń tó ẹ tí mò ń tó ẹ tó fi dàgbà di bó ṣe wà yìí. ṣé bí ilé ọkọ tó wà lọ́hùn-ún ó bímọ ńbẹ ọpẹ ò lè tọ́jú ẹ̀yìn tó tún wá sọ pé kó wá gbowó lọ́wọ́ mi má jẹ́ láìfẹ́ o nǹkan tó bá jọmọ́ ti yẹ wò mí dáadáa má bà mí sọmọ ọgbà dáhùn nǹkan tó bá ti jọmọ́ ti yẹ má wọnú lé bí wá bà mí lọ́kàn jẹ́ mọ́ because ìbànújẹ́ ọkàn nìyẹn ẹ jẹ́ má mú mi rántí nǹkan tí ò dáa mo bẹ̀ ni. dadi ẹ jọ wọn kò ràn mí wá ẹ sà ṣe ni gbogbo orí tó bá wù kẹ́ ṣe èmi lẹ ṣe fún yẹ mọ gbogbo àwọn tó wà bẹ wọn máa gbé àwọn bímọ àbí wọn lẹbi ni ẹ yẹ gbàgbé tó bá wù kán lọ fẹ́ èmi ni kẹ́yìn ṣòro fún mi ṣáà ní lajú mi lẹ́kìn kan máa ṣe wọn ẹ sà màmá mi ò fi bẹ́ẹ̀ lára tẹ́lẹ̀ ìgbà tí mo débẹ̀ lé ni ó wọ̀ gan sà wọ́n ti lean wọ́n lean gan tó ẹgbẹ́ tẹ́yìn gan bá rí wọn ẹ mi ò ṣọ̀pọ̀ mi ò ní jábọ́ lójú yín. sọmọ àlè ni ẹni ṣé ò lè ti ni ò gbọ́ gbogbo àlàyé tí mò ń ṣe ni ṣé ò gbọ́ gbogbo àlàyé tí mò ń ṣe. mo sọ mo rò bó gbádùn tí n bá fi fún ìyá ẹ lówó láti lọ tọ́jú ẹ kọ́lọ́hún mú mi sọ́dọ̀ kọ́lọ́hún kí n jẹ́ pé ọlọ́hún má gbẹ́jọ́ yẹ wá bá mi bí ìbọn. Daddy please now. ọ̀dẹ̀dẹ̀ tó ń dùn kó má bàa jẹ́ o òye làgbà fi ń lò gbàjẹ́ múre òye làgbà fi ń lò gbà o ọbẹ̀ mi níkùn àgbà náà ìyá Bísọ́lá àti bàbá Bọ̀dé ẹ pé nǹkan kan wà láàrin ara wọn. sẹ́yìn sẹ́sẹ̀ mọ́ ni ó ti lé lóṣù mẹ́rin láti jọ wà ìyá Bísọ́lá tó bá ti ń lọ sílé bàbá Bọ̀dé báyìí èmi náà rọra alẹ̀ mọ́ màríkó tuntun lọ nìyẹn màá wá màá yá rọra gẹ́lẹ́gẹ́lẹ́ tó bá ti ń débẹ̀ báyìí bàbá Bọ̀dé náà ara sílẹ̀kùn ìyá Bísọ́lá ya wọlé wọn wá tilẹ̀kùn gbàgà ìyá tó wá lẹ̀ mọ́ báyìí oríṣiríṣi ringtone tòun ah, eh, eh, eh, ah, mẹ́wàá ń ṣẹlẹ̀. èyí tá a ṣe akọ̀ntọ́ra wa ah. báwo la ṣe máa ṣe téèyàn mẹ́ta máa dúró ní méjì méjì kò ṣeé ṣe báwo la ṣe máa ṣe téèyàn mẹ́ta máa dúró. ó dẹ̀ bíi pé relationship mi àti ó ti wọ́n sí wọn lọ́bọ̀ kò sí nǹkan tí òun sọ ti ń sọ̀sọ̀ kó sọ nípa èmi àti ìgbọ̀n wọn ni màá yọ wọlé màá yọ jáde ìgbà tó lọ́wọ́ máa mú òun ọ̀mọ̀ kó mò ń fọṣọ lẹ́ǹkùlé láwọn bíi mẹ́ta kan ṣe ń tẹnu bọ̀ nìyẹn wípé àgàgà pé tó bá ti dúró di bí awọ aago aago kan òru ipa máa gbọ́ gbétí sí eh, ojú wíńdò wípé gbogbo ríngìntò ń wá yẹn báwọn mọ̀ pé bá ṣe dàgbà tó àwa ṣe ń lóró ríngìntò nìyẹn mo ṣáà mo ṣáà ní kọ́ńtẹ̀ lóhun máa ń yọjú ó ṣe kọ́ tí wọ́n ti ẹ̀ tó ní pé ìranù là ń bá káàkiri n kàn sọ̀rọ̀ kọ̀rọ̀ ni mo rò pé àwọn máa wá bàṣẹ máa dọ́gbọ́n sí because wọn máa tì mí lóyún sí ti bá fẹ́ wá wọ bíbá yìí sí ó dìde ọ̀rọ̀ pé kí n máa wẹ̀yìn pé bóyá wọ́n ń ṣọ́ mi bí wọ́n bá ṣọ́ mi. ṣé wọn sọ fún ẹ kàn gbọ́ ti tèmi. wọn ṣe ní gbọ́ ríngì tòyìn ṣé bá jọ ń dùn. gbà ó sórí pé ìkẹwọ́n pọ̀ nílé hm? alákòóso ni gbogbo wọn kí ló wá lẹ tí mo gèrè fún láì ṣọmọdé. àìníṣẹ́ ló ń dà wọ́n láàmú. kò yé mi o kò yé mi o ṣé nǹkan tá à ń ṣe ṣé wọ́n ṣe ẹ ṣe ṣe ṣe àwọn nìkan la kọ́ máa ṣe ni ẹni ìwé lọ fọkàn ẹ balẹ̀ ó ti yẹ lọ fọkàn ẹ balẹ̀ mo ti gbalẹ̀ síbi kan wọ́n ti ń kùn yes in another two weeks máa máa move lọ síbẹ̀ kí ló dé tẹ̀ wá sọ fún mi ẹ̀yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹbí ẹ fi surprise ẹ ni ah. ẹbí fi surprise ẹ ni so tí bá ti múùfù lọ síbi àdé máa máa bá mi bẹ ọjọ́ ọlọ́mọ òtó nìyẹn àbá <laughs> sáré sí pálọ̀ ká sáré wọnú yàrá ilé òtẹ́ ní wọ́ṣọ tá a bá ti kó débẹ̀ bọ́lá ṣe dẹ́ ló máa rìn kiri inú ilé ayé máa gbà wá gan. ẹ wo bàbá bòde oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́yìn tí ẹ máa fi ń dá para ìtò wà ó lágbára gan-an kí ló dé o máa ń pè mí bàbá gbọ̀dẹ̀ ó jẹ́ kí n máa fi ìbẹ́ ní pé mo ti dàgbà lámú mi lámú mi náà ọláyíwọlá àdìsá tèmi ọmọ oníyá ò mi bí àpèjá nìyẹn orí mi á máa tínrín á máa tínrín <laughs> ó mọ̀ pé táwa wà lórí pápá ìṣeré tí wọ́n máa tó bá ti ń fún mi náà wọ́n ish ish wàá máa sọ pé dáàdì dáàdì bọ̀dẹ̀ ó máa ń pa gbogbo agro tìrìtì tó wà lára mi ni. omi mi ò lè máa pè yín lórúkọ màmá pè yín lọ́la yín ọláìwọlá àdìsá irú mi ò lè mi lè pè yín tó pè yín lórúkọ. a ó máa pè ó ó pa ó pa agro mi. ọláìwọlá àdìsá. ọláìwọlá àdìsá. <laughs> ọláìwọlá àfúnilẹ̀ o ẹ ò rí pé yẹn dùn ẹ eh, ò rí pé yẹn dùn ọ̀yà tètè gbéra sọ ah, kí ló fi ń ṣèyàn báwo ah. yá gbéra sọ wá lọ mẹ́yìn jàre. ṣó ṣe gbọ́ o ah, kò ṣe é gbọ́ o ṣó ṣe gbọ́ o abo mi sẹ́nu. bó ṣe ń lọ ṣó ṣe gbọ́ lọ́rọ̀ yìí òróǹro pẹ̀lẹ́ran ṣó ṣe jẹ mọ́ra wọn ni ẹ jẹ́ ká jọ gbé síra wọn ṣójọ́ra wọn mm-hmm. ṣó ṣe ṣe wọ́. níbo ni mọ́mí sùn lálẹ́ àná. ìrọ̀lẹ́ àná náà sọ fún mi pé àwọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn kó rẹ̀ pé so wípé ó possible kò jẹ́ pé bẹ́ẹ̀ làwọn máa sùn gbà tí wọ́n dẹ̀ ti wálé mi ti believe pé bẹ́ẹ̀ náà náà sùn but why are you asking me. could you believe wípé ọ̀dọ̀ wa ni mọ́mí ẹ̀ sùn mọ́jú. inú bedroom pẹ̀lú dáàdì. bọ́dì <laughs> aláwàdà ni ẹ ṣá it sounds funny you know mo sì fi ṣe máa sùn ọ̀dọ̀ yẹn ó yá múlẹ̀ kí nìyẹn. irọ́ tó pa ni ó fọ́ ní ṣá báwo ló ṣe sálẹ̀ mọ́ sí tèmi sí ọ̀dọ̀ yìí for what now ọ̀dọ̀ ara wọn ló sùn wọn let's forget about that ṣé òfin fún lex mi ni. Bísí at this age and stage of my life o rò pé màá rí left màá ní right ni wo bí inú yàrá dádì ni mọ́mí ẹ̀ sùn nígbà tán jí làárọ̀ yìí àwọn fúnra wọn tó kí mi tán níbọ̀dé báwo ni káàárọ̀ ẹ lo bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí nísinsìnyí wọn ò sí ilé mọ́ dádì ti gbé wọn jáde. bọ́dé ó jẹ́ ní tí mo like gan ni if not kò yẹ kí n dúró báyìí máa bá ẹ sọ̀rọ̀ mọ́mí Bísọ́lá wọ́n sun ọ̀dọ̀ bàbá bọ̀dé as in you don't get wọn sí mi là ń sọ̀rọ̀ ń pa báyìí ó yìn sọ̀ tí wọ́n ní now what are you trying to okay, no okay. no no no let me talk oh, what are you trying to say. èmi lèmi rí nǹkan ìwọ ni kò gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ mo sọ fún ẹ pọ́dọ̀ wa ni wọ́n sùn dádì ti gbé wọn jáde bobi sori tó bá yẹ pé nǹkan tí mò ń rò òun ló ṣẹlẹ̀ I mean it's uncalled for èmi àti bí mi àti ẹ̀ṣin jọ wà náà kí dáadé àti mọ́mí náà tún jọ máa etí wo ló ń báyọ̀ gbọ́rú ẹ̀. kan sọ̀rọ̀ ni as in it sounds stupid as in i don't know mọ́mí bisola. yes. wọ́n sun ọ̀dọ̀ bàbá bọ̀dé you don't get no don't say that again check out some comment because i can't believe such now. okay oh believe. mo ti gbọ́ ẹ fine oh like abi oh dey believe good wo bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yìí máa tún ṣẹlẹ̀ yes tó bá ti wá ṣẹlẹ̀ èmi á wá kì ẹ́ wàá wá ó máa wà wàá fojú ara ẹ wàá fi rí i ṣèbí rọ́ọ̀lì mi pa àbí ẹ ó máa rí i. no it's becoming too much i don't like it me like it me like it no no ta bá ń ṣeré ká mú un pa ṣeré. ok ó yá mo ti mo ti gbọ́ ẹ mo ti gbọ́ instruct ni ẹ nà. ẹ mo ti gbọ́. ṣó ṣe é gbọ́ lọ́rọ̀ yìí olóró pẹ̀lẹ́ ran ṣó ṣe jẹ mọ́ra wọn ni. ní àná ẹ sọ fún mi pé ẹ ń jáde ẹ ń lọ sọ́dọ̀ rẹ̀ kó dẹ̀ possible kẹ́ máa wà ní kẹ́ ẹ sùn bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni lóòótọ́ mo sọ bẹ́ẹ̀. ṣé ìbẹ̀dẹ̀ lè wá sùn. kí n tiẹ̀ ṣé wọ́n máa ń béèrè lọ́wọ́ adélébọ̀ bí tó ti gbóyún wà ní kí ni titiẹ̀ láti máa béèrè lọ́wọ́ tèmi wípé ibìkan ni mo fẹ́ sùn ibìkan ni mi ò sùn ibi tó bá wù mí lèmi lè sùn àgbàlagbà ara mi ni mí ìwọ ni ìwọ ò gbúdọ̀ dágbére ṣòkòtò kù lọ sí ṣòkòtò bẹ́ẹ̀ ni ò gbúdọ̀ gbá ṣòkòtò ò gbúdọ̀ gbá bèbè kwara nítorí pé ọmọ nìwọ jẹ́ bọ́ tíbi tó bá wẹ̀ mí lè mí lè sùn. ṣé torí ẹ̀ ló wá jẹ́ kẹ́ ẹ lọ sùn sọ́dọ̀ bàbá Bọ̀dé tí wọ́n gbé bìbà tẹ́lẹ̀ tán ní new apartment wọn. ṣé bàbá ẹ ló kúrò nínú àwọn ọ̀hún tó wá bá wọ àlàyé tó ní kó máa bá òun jowú ni àbí wọ́n ló kàn déédéé wò sáà wípé ó kàn wù ẹ́ pé kó jowú èmi ìyá ẹ̀ sórí ẹ pé ṣáṣọ mọ̀ nǹkan tó ń sọ wípé mi ò lè lọ sọ́dọ̀ èèyàn kan mi ò lè lọ sọ́dọ̀ èèyàn kan kí ni títí ẹ kí ló pọ̀ ẹ́ mẹ́ jákòrí ẹ pé o wọ́n ló máa sọ bí ṣe máa rìnrìn ayé mi. àmọ́ mi ẹ lè sùn síbi tó bá wù mí ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ bẹ́ẹ̀ mi àti bọ̀dé ṣe ń ṣe wọlé wọ̀dé pé ẹ fura pé ìkankan gò hàn láàrin wa. mọ́mí ń déètì bọ̀dé náà kó sọmọ ìyá mi ó yẹ kẹ́yìn náà fura gbalagbà ní fún àìmí ò sọ fún yín but at least ó yẹ kẹ́ fura bá ṣe ń ṣe wọlé wọ̀dé mo ń déètì bọ̀dé so báwo lẹ́yìn ṣe máa déètì bàbá ẹ̀ wọn ò bí kọ̀ ní gbogbo àbàbà láwọn àwọn ẹbí bàbá ẹ̀ wọn ò bí wọn lò òun déètì ta ni ṣé ò jẹ́ pé ó ya wèrè àjọ ṣé ó dá nǹkan kọjá ní àti àwọn àtìgbà tó ti bẹ̀rẹ̀ rí oṣù ṣé ó ti dá nǹkan kọjá kiri ni bọ̀dẹ́ tó jẹ́ pé mo pè ẹ́ jókòó wípé kí wọ́n fẹ́ tí mo ní pé mi ò fẹ́ kí màá yẹn kọ̀ ṣoore dànù bó jẹ́ pé wọ òkò tiẹ̀ wá ń bẹ̀ kí bàbá yẹn máa wò pé òkè orí padà sílé òun tí mo ní pé kò fẹ́ tí mò ń bẹ̀ ń bíbà tó fà á kẹ́kọ́rí tó ní láyéláyé sáàbàdà tó tàka òṣì dànù torọ́ Ọlọ́run má jẹ́ kó rà àgbákò ìgbà wo ló wá pàdé àgbákò tó wá fi ń fẹ́ bọ̀dé wọn ò ní bí ẹrẹ wọn ò ní bí pọ̀nrípọ̀ wọn bí ẹja kó fẹ́ bọ̀dé bẹ́ẹ̀ bó ṣe ti ah, mi ní feelings fún ni mo dẹ̀ ti ní feelings ni mò ń déètì èmi ni mo ní ìdẹ ẹ̀yin ò ní ìdẹ àgbàlagbà ni. Ah, ẹ ó dàbí okùn fẹ́ pẹ́ ó dàbí pé bí tó ti wáyé òun fẹ́ padà síbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún mi ní sọ pé mi ni mo bí ẹ lórí ọ̀rọ̀ bàbá bòde mi ní sọ pé mi ni mo bí ẹ àgbákò tó lónìí rímọ yẹn ó bẹ́tà kó má rí ilé ayé ẹ tó máa fi kú tó bá try àgbákò yẹn àgbákò àgbà mi ní sọ pé mi mo bí ẹ o máa treat ẹ dànù bí aráàta ni bẹ́ẹ̀ ni bí ìgbà tí mo mọ́ jalè tẹ́yàn kọ́ bọ́ọ̀dì ẹ ni bí mo ṣe máa treat ẹ nìyẹn mi ò ní ṣe bí ìgbà tí ẹ tó bẹ́ẹ̀ ni mo bí ẹ rárá ó dà ìkórè ò pé ìwọ ń fẹ́ bọ̀dì nígbà tẹ́mi ti wà lọ́dọ̀ bàbá bọ̀dì orí ẹ̀ dàrú dànù kí ló dé kí ṣé ọmọ lẹ fẹ́ bí ilé ọmọ ni ṣé àdúrú mi yìí lẹ fẹ́ bímọ lẹ́nu mọ́mí ẹ lọ fi bàbá bọ̀dé sílẹ̀ o because èmi ni mo need relationship èmi ni màá fẹ́ bọ̀dé so kẹ́yìn fi bàbá bọ̀dé sílẹ̀. orí òòdà èmi ò ní ìdí ọkọ bẹ́ẹ̀ náà ni mo dàgbà tó mi ò ní ìdí ọkọ ó ti. kùtà ló sọ àwọn àwọn àwọn tó jù mí lọ gan wọ́n sì wọ́n sì ń bá wọn ń gírísì ẹ̀ kí ló dé tó ní gírísì mi gbogbo tó wà nílẹ̀ yìí ṣé wọ́n ní jẹ́ àbọ̀ mọ̀ pé oúnjẹ oúnjẹ ìlú kan lélẹ̀ kò ṣe oúnjẹ èèyàn kan kókó wà ń bẹ̀ kí n dípẹ̀ ta orí ẹ̀ orí bàbá ẹ̀ ò da ìjọ tí bàbá ẹ̀ ti fi sílẹ̀ náà kó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni kò ṣe wà kí má rẹni tó máa mi ṣaṣojú ibẹ̀ orí òòpè ẹ ti rẹni tó máa ti tó máa ṣá tó máa di jàtijàti. wọ́n wá wá ó wà lẹ́ o má lọ wò pé torí pé mo bí ẹ ó wà lẹ́ ohun ṣe mm-hmm, mm-hmm. ṣe gbọ́ mo bá ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe ó ṣe débú ọ̀rọ̀ yìí náà wà ní òun fẹ́ ọ̀pọ̀ kan nínú compound àwọn ẹ̀ ṣe ni màmá òun náà bẹ̀rẹ̀ sí ní lọ fẹ́ bàbá bọ̀bọ̀ yẹn àwọn tẹ́jọ́ ń gbé same compound inú wá ń bèrè lọ́rùn kí ni kò ṣe mi ò mọ inú ọ̀rọ̀ yẹn kàn tí wọ́n wá sí mi mind ni kí ni ìwọ ti wá fíìmù mi jàdó kí ló fíìmù sọ̀rọ̀ yẹn. Ah, ah, ah, ní sùúrù òun àti yẹ ọjọ́ ń fẹ́ ọkọ nínú ilé kan náà nìyẹn ẹ ìyá ti bá tiẹ̀ débì kan ni. Ah, ah, ká mọ̀ rìn ní Pọ́ọ̀lù wí ọlọ́run má jàrí náà kàn ga ẹ ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ah, lẹ́yìn kí ìyá yẹn kó ra fẹ́ tóun fẹ́ sílẹ̀ kọ́ ọmọ ẹ̀dẹ́ ra máa fẹ́ tóun fẹ́ tọ́rọ ọmọ yẹn ṣẹ̀bẹ̀ yẹn láì fún ẹni. bẹ́ẹ̀ni. ọmọ yẹn ṣì kéré. ó ṣì kéré. òun ló ní ìdọ̀kọ̀. Mm-hmm. ẹ bọ̀ káwá níbi irú ìyá yẹn kò wá fi bàbá yẹn lè nǹkan. sílẹ̀ kò ní fi kíni sílẹ̀ wọ́n jọ máa fi wèrè po wèrè ni orú ìyá yẹn náà ló tọ́ ẹni tó ń fẹ́ ó máa nífẹ̀ẹ́ gan ṣóun get kò easy náà láti filẹ̀ bẹ́ẹ̀ yẹn bọ́ tọ́bọ̀ yẹn bàbá yẹ epo wèrè ìyá yẹn ò ní jáwọ́ o bàbá yẹ epo wèrè gidi. ẹ bọ̀ káfí wá níwọ̀ ló wá ṣẹlẹ̀ sí gbọ́. Hmm? mi gbọ́ ojú àṣà ìrìbì táwọn òdì rọrùn ọlọ́mọdé ẹyin náà kànga ẹ màá mi ẹ wọn jẹ dọ́nu ẹ wò àwọn gọ́mọ ọmọ tọ́bí pátá wẹ̀rẹ̀ ní ìwọ gọ́mọ ìwọ tó jọ́rẹ̀ mi gan-an mọ̀ mi níbo mi ìlé báyọ̀ nǹkan déédéé bíi pé mi àti wọn á jọ lọ máa ṣe nǹkan náà nínú ilé kan náà àwọn ọlọ́run má jẹ màmí kò dé dánrú ẹ̀ wò nígbà bá ní màmí ò ẹ̀jọ̀ torí ọlọ́run ibi tí mo bá ti ń jẹ nǹkan ẹ má lọ bẹ̀ lọ jẹ títí yín o tó bá gbọ́ àjọ wo wájọ máa ṣe wèrè fúnra kiri ilé ni àwọn kò ní fẹ́ dánrú ẹ̀ wò torí wọn fẹ́ kí n yẹ̀ yé àwọn ah láyé màmí ò dé dánrú ẹ̀ wò ẹ níbo wọ́n ti bá ti ẹgbẹ́ àná bí mi ti mo fi tó yìí wọ́n á ṣe kí ni sudan nígbà o. ti ò gbà rárá ẹ jọ wá dúró ná nígbà tó ti wá sọ gbàdúrà ọ̀rọ̀ yẹn advice wo ni wọ́n wá fún wọn. n kò sọ fún un pé ní kálukú àbí tiẹ̀ lára ni so ìná ṣàtẹ̀kẹ̀ easy. kálukú àbí tiẹ̀ lára kó tẹ̀kẹ̀ easy kó kọ́wọ́ rọ̀ kí yẹ ẹ̀jẹ̀ máa yé ah! <laughs> wo ṣó fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ good adviser shiva adviser ọ̀rọ̀ burúkú ló sọ fún bẹ́ẹ̀ ni wàá ní kó lọ bá ìyá yẹn kọjọ kó wéré ó mọ̀ kí ìyá náà nífẹ̀ẹ́ kan ti jù ìyá yẹn máa drop bàbá fún òun ni pé òkè gbóyà máa fọmọ lọ. wèrè lèyàn máa fẹ́ wò rè. bẹ́ẹ̀ ni. ọmọ sẹ́yìn ó wọn ò fẹ́ gbà wọ́n ti gbàgbé pé tọ́mọdé bá ń gégi ní igbó àgbà ló mọ̀ bí tìyẹ̀ ọ̀hún máa ré sí bóre hàn sí onígbẹ́rẹ́ pàkọ́ ó ṣe ní o gbọ́. kí ló ṣe tí ò ní lè wá sábùjá ó kàn yín lára tán ẹ má wọlé ó kàn yín lára tán ah, ó máa wá ó máa wá ọ̀rẹ́ mi there is no problem there is òun kò ń ṣe ọmọdé náà ah oh it's okay okay okay okay mo gbọ́ mo ti gbọ́ sẹ̀ màá fún lówó dání eh, no problem. Bade? Yes sir. Um, get yourself prepared. Eh, o máa lọ sábùjá. Ọ̀rẹ́ mi tí mo sọ pé ń bẹ process American visa. Eh, ó sọ pé o ní láti wá ròhùn lábùjá. Oh. That uh, American visa tí mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ sà. Onú náà kan tí o ní láti sign àtàwọn nǹkan kan tó need láti ṣe so first thing tomorrow morning you are going to Abuja. So get yourself prepared. Okay, sir. Yeah. Thank you, sir. Okay. orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ pé ọmọ abẹ́sí àyè ọjọ́ rẹ̀ gbà rẹ̀ dán. mọ́mí ó ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ bá yín sọ ṣe rí ó máa wùn mí kẹ́ wá sílé wa mo fẹ́ kẹ́ wá dúpẹ́ lọ́wọ́ dáàdì mi ṣe rí mọ́mí mi ò sọ pé wọ́n kọ̀ǹpléènù wọn ò kọ̀ǹpléènù wọn ò dẹ̀ sọ fún mi pé ó ti sọ àwọn bọ̀ǹkan tí mo tẹ́lá sọ fún mi ni wípé ṣé mo tíyàn bá ń ṣe tí òbí bá ṣe ogun nǹkan tó ń ṣe bí bàbá mi ṣe ń ṣe lórí mi tí àárín dẹ̀ ṣe rí bó ṣe rí yìí náà mo wò pé ó yẹ kẹ́ ẹ lè wá kẹ́ ẹ kàn wá dúpẹ́ lọ́wọ́ pé à ẹni nǹkan tó ń ṣe fọ́mọ yín o ẹ̀gbọ́n ṣe pé wọ́n fìyà kan jẹ mí o at least ìyẹn á tún motivate wọn ẹ̀ understand láti ṣe àwọn kankan míì tó bá tún fẹ́ ṣe fún mi. ọlábọ̀dé gbogbo nǹkan kí nǹkan tí bàbá ẹ lè ṣe ẹ̀tọ́ ẹ̀ ló ń ṣe lórí ẹ̀ èmi kíní mi ní kankan máa mú lè bàbá ẹ̀ láti wá ṣe kíni kíni fẹ́ wá ṣe ń bẹ̀ kí ni mo gbàgbé síbẹ̀ tí fẹ́ lọ mú. ẹ mọ́mì ẹ gbàgbé nǹkan o èmi dẹ̀lẹ́ gbàgbé sílé wọn kọ́tẹ̀dẹ̀ máa ń rísìn tẹ̀ ṣe máa wù nìyẹn mọ́mì tẹ́ bá fẹ́ ti torí dáàdì mi wá sílé wa ẹ ti torí tèmi wá síbẹ̀ it doesn't cost you anything. ọlábọ̀dé kò yí ẹ mi ò gbàgbé ẹ síbẹ̀ tó bá jẹ́ pé ilé bàbá mi mo fi ẹ sí ni mo gbàgbé nǹkan ilé bàbá ẹ ló ṣì wà mi ò gbàgbé ẹ. mọ́mì kí ni rízì gan tó yẹ pé tí n bá sọ̀rọ̀ yín létí dádì bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí náà máa ń ṣe tí n bá sọ̀rọ̀ yín náà létí wọn ikọ̀ kúrò lẹ́jọ́ máa ń ṣe mọ́mì òkè ká ṣe wá àzùn pé bíyà mo wá travel out mo fẹ́ lọ náà mo wá lọ mo wá dé mo wá tọ́ ọmọkùnrin tó yẹ kó má rì ṣe dọ́sá mi pé ẹ̀ ní wá sí wedding ẹ̀ níjọ jókòó. lábọ̀dì ẹjọ́ máa jókòó sórí àǹtí mi kan òun àtọkọ ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti bàbá ẹ̀ ló ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì níjọ wedding ọmọ wọn ọ̀ọ́tò onókè tó nísàlẹ̀ òun ni wọ́n gbà ọkọ àǹtí mi wà lókè àǹtí mi wà ń sàlẹ̀ wọ́n ṣègbéyàwó ìwọ ni kò mọ bó ṣe máa lọ wá hall tó ní òkè tó ní sàlẹ̀ bóyá àbẹ́ ló máa wà lókè ni o bóyá èmi ni o káà méjèèjì kájọ pin síra wa bẹ́ẹ̀. ní wẹ́ẹ̀dì kan náà. bẹ́ẹ̀ ni. so ọkọ àti àwa á máa lọ látòkè á máa wálẹ̀ wá báyà á máa lọ sókè lọ bá bàbá. kí ló kọ́kọ́ láti wá bá mi. màámi màámi ẹ wo èmi o irú ìgbésí ayé báyìí kọ́ lè mi gbàdúrà. mo ìfì yìí lọ. ọlọ́bọ̀dé oṣù rẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kọ́ kan rárá ọkọ̀ ọjọ́ òye ẹ̀ má dà sí i tọ́lọ̀ bá nọ̀rùn láti máa yanjú ẹ̀ fèmí àti ẹ̀ má dà sí i kí ló dé o ti ń bá nǹkan ayọ̀bọ̀ látẹ̀ni kí ni gbogbo ẹ̀dẹ̀ tó fẹ́ fi dà má dà sí ẹ̀yìn àtàdé. ìjà yóò ṣọlẹ tán lẹ́ṣà kò yé ni mm, ẹ fòye gbé ohun ayé ti fẹ́ rúbọ ní lójú. torí ọ̀rọ̀ mọ́mì yẹn náà ni mo ṣe wá sàn um, actually ní ilé tá à ń gbé ó ní èmi àti bàbá kan láti bíi three months nsìn tí a ti ń dé tara wa so ṣàdédé ni mọ́mì kàn déédéé pè mí jókòó lọ́jọ́ kan ìpè kí n jáwọ́ nínú àpọ̀n tí ò yọ kí n má fẹ́ bọ̀bọ̀ yẹn mọ́ o bàbá bọ̀bọ̀ tèmi ń fẹ́ yìí làwọn fẹ́ fẹ́ o ìfẹ́ àti kékeré àwọn táwọn ò pàdé nígbà yẹn làwọn ṣẹ̀ wá pàdé ẹ̀ sìn so kémi jáwọ́ lọ́wọ́ lọ́rọ̀ ọmọ bọ̀bọ̀ yẹn and, and daddy the funniest part ni pé lórí ọ̀rọ̀ yìí èmi àti mọ́mi à kì í sọ̀rọ̀ mọ́ ṣé náà máa ń bá mi ṣe bí orogún nínú ilé same compound ni gbogbo wa jọ ń gbé bọ̀bọ̀ tí mò ń fẹ́ bàbá àtẹ̀mí àti mọ́mi nǹkan ìtìjú ni àwọn èèyàn tún ti ń mọ̀ daddy ẹjọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀. same compound ni ìwọ àti mọ́mi ẹ̀ àti ọmọkùnrin tó ń tẹ̀lé àti dáàdi ẹ̀ náà same compound ẹ̀ jọ ń gbé. ṣé ó possible ṣá jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ ṣé lẹ́yìn ìgbà tí ìwọ introduce boyfriend ẹ sí mọ́mí ẹ ni mọ́mí ẹ ṣe discover ni náà wá ń sọ fún ẹ wípé ẹ má fẹ́ o ẹ òun fẹ́ dáàdi ẹ o ṣé lẹ́yìn ìgbà yẹn ni àbí mọ́mí ẹ ló kọ́ ń fẹ́ dáàdi ẹ kó o tó di pé ìwà àtọmọ ń fẹ́ra àbí àbí question wo tiẹ̀ lèmi gan béèrè silly question ni yes ìdá mọ́mí ẹ̀ ló kọ́ ń fẹ́ bàbá ni o àbí wọ́n ló kọ́ ń fọ́mọ nígbà tí mọ́mí ẹ̀ ti wá discover ẹ̀ pé ọmọ wọn àti ọmọ ènìyàn ń jáde ah, ah, ìrókò ti wó sílé agbẹ́dọ́ of course <laughs> Bisola ọ̀rọ̀ tó sọ yìí jẹ́ kí n mo kàn gbọ́ pé o sọ̀rọ̀ ni mi ò gbà pé màmá yẹn lè ṣe bẹ́ẹ̀. dáàdi mi ò parọ́ fún yín òótọ́ ni mo sọ. pàlàpàlà àwọn èèyàn bíi méjì kan ti mọ̀ kó tó wá di pé gbogbo ayé máa mọ̀. èmi máa rí mọ́ láìpẹ́ láì jìnnà between now and the next two days máa make sure pé mo rí dúpẹ́ màmá yẹn máa rí i but wọ́n ní tí mo fẹ́ fún wọn ni nítorí ó jẹ́ kó yé mi pé ìwà àti mọ́mì ẹ ti yanra yín lódì lórí ọ̀rọ̀ yìí má ti jẹ́ kí yẹn wáyé kí ló ń ṣe mí gan pàápàá kí ni ìtumọ̀ má ti jò wáyé má jẹ́ kó wáyé irú yẹn ò tiẹ̀ gbọ́dọ̀ wáyé make sure pé o lọ ṣe àtúnṣe lórí yẹn má jẹ́ ń gbọ́ o ọ̀rọ̀ rírùn ní pé wà àti màmá tó bí ẹ lọ́mọ tó dẹ̀jẹ̀ sí ẹ lójú ẹ̀yìn òdì lórí kíni kò gbọ́dọ̀ wáyé o má jẹ́ ò wáyé ni o kì í ṣe má ti jẹ́ ò wáyé ó ti gbọ́ kò dẹ̀ fi kéèsì yẹn lẹ̀ fún mi máa handle ẹ̀ ẹ̀ mo dẹ̀ promise ẹ pé <laughs> àtúnṣe á wáyé. àbúrò ẹ̀ ń kọ́ kò bá mi kì í ṣe gbọ́ mo gbọ́dọ̀ gbọ́ pé òkè mọ́ mi èmi náà dẹ̀ mọ̀ bí ṣe máa pé mọ́ mi kò yé ni ẹ fòye gbé òun ayé ti fẹ́ rúbò ní lójú ọmọ sẹ́yìn ó wọn ò fẹ́ gbà. mo jẹ́ gbẹ́gbẹ́ ẹnu burúkú ẹ sọ̀hún. ò ń sọ̀rọ̀ ẹnu dẹ̀rùn ó tiẹ̀ lójú tì ó níròrí rárá kí ni ń wí kí ni ń sọ à ń wíru ò wíru pàṣẹ ń yí ẹ lébè ló ń fọ́ wa lẹ́pọ̀rọ̀ kí ló ń ṣe ẹ náà ọmú ìyàwó ọ̀dẹ̀ kan o àbí kì í ṣe ẹni tó ń bí lémi ni mò ń bá sọ̀rọ̀ yìí ni níjọ́ wo ló di báyìí ó dẹ̀ ń fi inú gbọ̀n rìn òun fi rí gbọ̀n rìn òun fi rí bí àgámálì sàdì kí ló ń dààmú ẹ àní tí yóò da o da àìda o lórúkọ méjì ṣòṣe gbọ́ ni ìyá ń fẹ́ bàbá ọmọ ń fẹ́ ọmọ níbo náà ti ń ṣerú ẹ lẹ́yìn Yorùbá nígbà tí ọmọ ẹ ti lè máa fẹ́ ọmọ ẹni tó ń wí kó kẹ́tì ẹ̀ wá ń bẹ̀ tẹ́lẹ̀ ó yẹ kó jáwọ́ ni ìyẹn ni mò ń bá yìí sọ. ẹ wo ẹ̀gbọ́n mi ṣẹ́rí ìtí òye yín ó pọ̀ ju ìtò òye yín lọ ṣe ìgbà tí mo dẹ̀ ní gbogbo òṣòro ìkànṣe pé bóyá mo fi kankan pamọ́ fún yín bẹ̀ o ẹ rántí nígbà tí àwọn ọmọ yín nídìí láti sanwó school tí mò ń wá yín káàkiri nígbà yẹn tẹ́ni ẹ torí bẹ́yìn náà ṣe kù sí ibi tẹ́ kù sí and all of that tí mo dẹ̀ wò ó pé mo rìn sọ́ọ̀tún mo rìn sósì mi ò rá láàánú kankan níbi kankan ọkùnrin náà ló dìde ìrànlọ́wọ́ fún mi nínú àìní tó dẹ̀ dá mi lójú dáadáa wípé kò ní ìkọ̀kọ̀ lọ́wọ́ òun náà láti máa sáré tojú kiri ni láti wá owó yẹn jáde fáwọn ọmọ tẹ́mi bí ni o fáwọn ọmọ tẹ́mi bí nítorí pé kí wọ́n lè padà síléèwé. ló bá dé ní. ok ìgbà tó tún di wípé wọ́n wá mi káàkiri lórí owó kọ́mọ́lé láǹtà tí mo gbà ń gbà kan ìgbà yẹn lẹ́lẹ́ travel tí mo sọ pé mo fẹ́ wá lé yín ṣe ṣe ṣe tẹ́ ń jí mi síbi tẹ́ ń jí mi síbi pé kí tiẹ̀ wá fara pamọ́ síbi báyìí pé wọ́n wá mi káàkiri bọ̀dá mi ṣe mọ̀ pé mi ò rí yín ní gbogbo táìmù yẹn. point of correction nítorí mo rántí ìgbà tó pè mí pé o fẹ́ sá wá sọ́dọ̀ mi pé o jà wọn kan gbèsè o rántí pé mo wà ní Port Harcourt mo dẹ̀ sọ fún ẹ mo ní mi ò sí nílé jẹ́ kí n dé kó tó sá wá sọ́dọ̀ mi ní tí mo sọ nìyẹn. lédè kan ṣá bọ̀dá mi ṣé mo rí pé ọkùnrin yìí ló lọ wá owó gbọ́múlé láńtà ló bá mi san nígbà náà lọ́hùn ló wá ló san san san ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí wọ́n ṣe ó ṣàṣọ títí títí títí tówó yẹn fi tọ́bọ̀dá mi. òun ló tún sanwó ẹ òun ló tún sanwó ẹ ọ̀dà méjì. owó ilé tún kọ́ bọ̀dá mi ẹ má máa ṣe bí ìgbà tó yẹ gbóyè yín náà fara sọ̀rọ̀ ọ̀rọ̀ mi torí tí mo bá sọ̀rọ̀ ayé mi fún yín mo mọ̀ àtẹ má gbọ́ ẹ̀yin náà ẹ máa dọ̀jẹ̀ ẹ máa dọ̀jẹ̀ mo mọ̀ pé kò sówó lọ́wọ́ yín lọ títí bọ̀tí gbà mí ẹ̀ kí n kọbi ara sọ̀rọ̀ mi nígbà tí wọ́n fẹ́ lé wa jáde ilé ta ló sanwó ilé ṣé bí mo sọ fún yín pé ara ibìkan mi ò kàn sọ bó ṣe jẹ́ ni mo lóun ló hẹ̀pù wa ló bá wa sanwó ilé ṣé bí mo ṣàlàyé gbogbo kíní ìfún yín kí wá because bí ẹ̀jẹ̀ bá ti ta sí èèyàn lọ́pọlọ ìwíkúwìí lèèyàn máa máa wí o ìsọkúsọ lèèyàn máa máa sọ ìrokúrò lèèyàn máa máa ro ṣé kì í ṣe pé o ti lọ forí gbálẹ̀ sanwó-ẹ̀ tí mi ò mọ o tó dẹ̀ lọ check ara ẹ̀ kí ló ń dààmú ẹ náà ah, ah, ṣé èmi ni kò má fi oore san oore ni àbí mo sọ fún ẹ pé fi ibi san oore oore lọ́lọ́run ní ká fi san oore ok bí a tún gbà bí wò o ní ọkùnrin yìí ṣe é lóore tó pọ̀ uncountable lóore tó ń ṣe but fortunately for you Bísọ́lá ọmọ ẹ ó ní bọ̀dé tóun fẹ́ ó ní ọmọ arákùnrin yìí ni tọ́mọ ẹ bá ti ń fẹ́ ọmọ ẹ ó ti forí sánrè ọmọ ẹ ti ń fẹ́ ọmọ ẹ ìwọ má tún fẹ́ bàbá. ẹ bá ọmọ ẹgbẹ́ yé máa sọ nǹkan tẹ́ mọ̀ díẹ̀ bọ̀dá mi ẹ láì kíkíní. Ah, ṣé bíbí sọlá ni mo kọ́kọ́ pè bọ̀dá mi tí mo pè jókòó tí mo ní pòkè o fẹ́ bọ̀dé ọmọ ọkùnrin yìí o ipò tó bá fẹ́ ládùúrú oore tó ń ṣe fún wa á wọnú alice á mọ̀ pé a ti fi nǹkan kan di padà kí ni o ṣe tán. mo ní kí n pè sí àkíyèsí nǹkan inú mi á dẹ̀ Eh, this boy ọmọ Baba Bodi, Bodi fúnra rẹ̀ yes eh, to bá notice Bodi, wà pé bòdì is a very uh, good boy you know wonderful unique kind of guy you know mo wá wò wípé ládùúgbò rẹ̀ tí bàbá ẹ̀ ti ṣe fún wa tóun àtọmọ mi tí wọ́n bá jọjọ́ rẹ̀ kò ń ṣe nǹkan tó bàjẹ́ jù lọ at any time tí bá pàdé ẹ̀ níta tí bá sọ pé ọkọ Bísọ́lá ò tó bá rí the joy and happiness tó máa ń wà ń bẹ̀ ó máa wà nínú ẹ̀ tínú ẹ̀ máa máa dùn fún ànígbà mi máa sọ pé àmì o àmì o tí bá ti ń pe ìwọ níyàwó ẹ̀ á máa ní àmì o àmì o ẹ mo wá wò pé jẹ́ ká kàn sí dàrú pé yíwọ̀n pé àmì mọ̀dà mi ò lè tiẹ̀ síbi tí ò bá bóyá kẹ bẹ̀rẹ̀ relationship ó kú ti parí university it's just for him to get a job as that but ẹ bá jọ bẹ̀rẹ̀ sí yẹn òun náà ló jọ dá nígbà tó bá da tán kò ní sọ pé nígbà tó da tán ló dé òun gẹ̀ẹ́tì wọn rẹ̀ mọ́mí àtàrà tẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ná gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ so kàn ń fọ́ni sí mi ni are you kidding me eh? because it sounds funny ṣé bọ̀dé ló ní kẹ́ ẹ bá òun bá mi sọ̀rọ̀ ni àbí bàbá bọ̀dé ló ní kẹ́ ẹ fẹ́ mi fún ọmọ òun. kẹ́ẹ̀tì mo sọ fún ẹ mi lè mi fẹ́ kí wọ́n fẹ́ bọ́dì ká lè fi ká má joyè alábàárà mú oore jẹ kó má di wípé àmóore ká má dàbí ìkà tí wọ́n ṣoore fún tó tẹsẹ̀ mọ́rin èyí tèmi ń sọ̀rọ̀. torí orí kékeré ẹ fẹ́ fi odidi ọmọ di you know fine they are helping us but you know how much you know kí ló fi gbé pẹ́lú ju àwa fúnra láwa lọ ẹ lè ní kí n fi ọmọ gọ́vnà ọmọ ọ̀tẹ́dọ́lá wà bẹ́ẹ̀ ní kí n fẹ́ ọmọ dangote wà bẹ́ẹ̀ ní kí n fẹ́ you know ní ilé sílé. Ah no no no I can't do it no ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mo no no no no no no no no it doesn't worth it torí pé ó ṣe parí university and so no no no I can't date him wò téèyàn bá fún wọn lódìdí ọmọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lò ìwọ náà wo gbogbo ìgbà tí wọ́n ti gbà wá ó tó kẹ́mi ti lọlé lórí náà tá a bá kú ńkọ́ ṣé ká tiẹ̀ dúpẹ́ parí ní gbà wá tá a fi wà láàyè ìyẹn ọ̀sẹ̀ sáà téèyàn bá fún irú èèyàn bẹ́ẹ̀ lódìdí ọmọ tàbí jù bẹ́ẹ̀ lọ́kọ́ pọ̀ ju. àmọ́ mi ẹ má gbé yẹn wá mo ta ká oṣù dàdó lọ́mọdé kiri kò ṣe dàdà bọ̀ dé èmi no no no no I can't do that. no no no no no no no no no gbélé kan lọ èmi no I can't. ẹ̀dẹ̀ bá mi sọ́mu dẹ̀ rí pọ́nlẹ́lẹ̀ ọkùnrin tó tẹ́ni ẹlẹ́ni ṣe wá kí la lọ́ọ́ fi sun orí yìí ọlọ́run. ṣèbẹ́yìn náà wà rí sìn bó ṣe yarí kanlẹ̀ nìyẹn. ó ní láyéláyé sábàdà ẹ nígbà tí mo dẹ̀ wá tóun ti yarí bó ṣe máa ṣe mo wá wò pé kí mo fẹ́ fi san oore fọkùnrin ní wò pé kí kúkú fi ra mi di thank god ẹni tá à ń sọ yìí kò níyàwó lé ọkọ tèmi ti ṣaláìsí kí wá ni mo wá ń sá fún èmi náà kúkú kò ṣe pé bóyá mo ti dàgbà jùbọ̀dá mi tẹ bá wò mí ẹ rí pé mo sì ní ìdí ọkùnrin olóore mi dẹ̀ ló tún jẹ́ àgbà fi ń lò gbàjẹ́ múre ṣòṣe gbọ́ o. òye làgbà fi ń lò gbà o. ṣòṣe gbọ́ o. ọbẹ̀ mi níkù. ọ̀dẹ̀dẹ̀ tó ń dùn kó má bàa jẹ́ o. ṣòṣe gbọ́ o. òye làgbà fi ń lò gbàjẹ́ múre. ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí nítorí Bísọ́lá ni bá mi bá a sọ níbi tó ti máa gbọ́ dáadáa torí wọ́n ní nǹkan kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ibi tágbà bá dẹ̀ jókòó sí tó bá sí tó ti ń jẹun ọmọ kan ò ní torí wípé òun lòun bí tàbí ìyá òun ni àwa sọ pé òun fẹ́ ṣíwọ́ àgbàlagbà yẹn lóúnjẹ bá mi sọ fún pé igi gogoro ẹ̀ kó má gùn mí lójú tàbí tó bá jẹ́ wípé n tọ́wọ́ mi ò tó mo fẹ́ fi gàn òǹgàn mo fẹ́ fi fà á wálẹ̀ á kàn dín nínú yọ̀ ah Bísọ́lá máa tẹ́ ó máa ka àbùkù gan torí ibi tí mo bá balẹ̀ sí kó má débẹ̀ o kó má yiri ẹ̀ rárá rárá rárá ni bẹ́ẹ̀ ni torí kò ń ṣòun ló bí mi èmi lèmi bí èmi ò wá kí n ṣòbí tó máa ní pé òun ò ní lé òun ò lè lé ọmọ kan pa fẹ́kùn pa tó bá ti jẹ́ ọmọ burúkú máa lé náà ni pé máa lé fẹ́kùn máa tún lé fún elephant gan yà tẹ àtẹwọnú rẹ̀ báyà sí lóye ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí ibi tẹ́mi àti ẹ̀ tá à ń bọ̀rọ̀ wa lọ yìí ibi kékeré kọ́ ó máa kọ àbùkù gan a wá fi àtẹ̀bá yìí a fi tẹ́jì. torí mi ò ní fi mi ò ní fi ṣe níṣe wípé ọmọ mi ni rárá màá kí tiẹ̀ bí bastard. màá jẹ́ kó jẹ ìyá wípé ilé ayé ló bá mi màá jẹ́ kó jẹ ìyá wípé ìyá ẹ̀ ni mo jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ tó bá ní pé kí n má jẹun tó tọ́ sí mi ọmọ tó bá fẹ́ yọ ọwọ́ tèmi láwo èmi á sọ fún bó ṣe máa rìn bẹ́ẹ̀ ni torí wọn mo ti kọ́kọ́ délé ayé kó tó nípo débẹ̀ èmi á máa jẹ nǹkan kankan ọmọ kan máa sọ fún mi pé àjọ máa àjọ máa ẹgbẹ́ sípò ṣòkòtò kan náà jọba ò ní ṣòkòtò tèmi ṣe fẹ́ gba Bísọ́lá ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ o a lè wọ búrà kan náà pàápàá ká máa sọ pé ṣòkòtò pátá kan náà lè ṣàìsí èmi àti ẹ ìyá dẹ̀ ni mo jẹ́ fún ẹ ò tó bẹ́ẹ̀ ohun tẹ́mi bá dẹ̀ ń jẹ ó ti pọ̀ jù fún èèyàn kan bá mi wọ́ọ̀nù ẹ̀gán o bá mi wọ́n mi ẹ̀gbọ́n máa ṣe máa ṣe pálápálá wèrè fún mi ní sọ pé mi wo ọyàn àyà mi tó mu yìí òun náà ni màá tún fi ṣépè fún padà bẹ́ẹ̀ ni lọ́la pẹ́lú mi gan mú bẹ̀ orí ẹ̀ burú ṣọ̀rọ̀ pé wọ́n ní kọ́lọ́ kọ́kọ́ mọ ọyàn àyà mi ni àbí wọ́n ní the last person tó máa mú wọ́n kí ló bó ṣe wà yẹn lẹ́yìn tó mú tó ìpọ̀nrín pọ̀ gbá tí ì mú orí ò dáa. àmọ́ mi má bínú mọ́ àmọ́ ọba sọ̀rọ̀ mọ́ ṣẹ́gbọ́n mọ́ àjọ torí ọlọ́run ṣé o ní òkè mi lẹ́yìn ọ̀run ni mọ́mí ìbá ẹ̀ sọ̀rọ̀ wọ́n ń bínú lórí ìjókòó tó wà ó dẹ̀ ń lẹ́jú ó lẹ́jú. jọ́ torí ọlọ́run kí ni nǹkan tó ṣe láàrin wa ti mọ́ sí. <laughs> àánú ẹ̀ ṣe mí sórí ọmọ tó bá báwí tó bá warùn kì ó ṣetán àti parun ni. ṣé o ti ṣetán. ẹ ṣé mi ti ṣetán. pẹ̀lú nǹkan tí mọ́mí ń sọ yẹn pẹ̀lú tó ṣe ń bínú yẹn ṣé mo ti ṣetán lóde kó sọ. bóyá kò máa lọ kí ló dé mo ní mi ò sọ̀rọ̀. kéèmí wa máa lọ. bẹ́ẹ̀ ni bóyá kò máa bùkọ́sọ tí ń dọ̀rùn mú mi. jọ́ torí ọlọ́run ṣé ìwọ ló ọ̀rọ̀ ń dùn àwọn èèyàn ṣá ah! tó bá yẹ wàá máa lọ. oníṣòro kì í dùn èmi ni torí pé mọ̀mísí ló wà involved yóò ṣe dùn mí ó yẹ kó mọ̀ kó tó bá pè mí àtẹ̀lájọ́ ń ta ni màá ti bínú dìde lọ torí mo ní orú wọn níyà mọ̀mísí ẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ ó wa arùn kì ọmọ tó bá bá wí tó bá wa arùn kì ó ṣètò àti parun ni hmm. I pity your life àánú ẹ̀ ṣe ní tèmi ṣọlọ. Akínọlá Sunday yóò kú ṣe ọpọlọ àgbà náà wẹ́ẹ́ ṣòṣe bọ́ o. ọbẹ̀ mi nígun ọgbà o ṣòṣe bọ́. bọ́dé bọ́dé. sá ah, ẹ rà sọ. tí ìgbà kan gbọ́ ó rí i pé ìwọ yóò kì í ṣọwọ́ ẹ ò kì í ṣe ọmọ ọmọ lásán ìkejì ajá ló jẹ. bọ̀dọ̀ dẹ̀ kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ mo béèrè ni o bọ̀dé kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ kí ló ń wá kiri kí ló dàwọ̀ àti bísọ́lá pọ̀ mo béèrè ìwọ kú òun ilé o kú òun ilé o gbéra o lọ sọ́dọ̀ ìyá bísọ́lá o lọ sọ fún ọmọ ẹ yìí pé ẹ ibi nìyí ẹ sùn orí ibùsùn mi ló sùn yàrá mi ló sùn èwo tiẹ̀ ṣé mo kéré jù láti bóbìnrin rìn ìyá ẹ tó fi ilé mi sílẹ̀ ṣó sọ pé èmi ni mo léwu jáde ṣé ó sọ fún ẹ yí pé èmi ni mo lé òun jáde ọmọ ọdún mẹ́jọ ló wà tí yẹ ti fi mí sílẹ̀ lọ àtìgbà yẹn ni mo ti ń tú ẹ tí mo ti ń tú ẹ tó fi di ẹ tó ń nínú bàbá yìí ọ̀dẹ̀ a ìyá ìyálé ọ̀kan la gbọ́ èwo tún ni bàbá lé ọ̀kan ó rí i pé o ponú o ponú. tẹ̀ dúró náà mo gbọ́ pé ìwọ àti Bísọ́lá náà ẹ ṣe ẹ ẹ tage àbí ẹ tage ní èjì ẹ níwọ̀n tó ṣe ń gbowó oúnjẹ ẹ o tún fẹ́ lọ kó bùkátà mi wá bá mi lé àbí o fẹ́ lọ gbé bùkátà mi wá ẹ wo kò tẹ̀ lé because mo rí i pé ìwọ náà o ti dọkùnrin o ti ní tẹ́dì ti ní tẹ́dì àbí ẹ ìyẹn kò sí ṣòro options méjì ni máa fẹ́ o very simple objective ni o máa fọwọ́ mú kan nínú kó lọ sí amẹ́ríkà àbí kò fẹ́ Bísọ́lá sórí tó bá fẹ́ Bísọ́lá yẹn inú mi máa dùn gan-an i'll be very very happy màá fi lépọ tí màá fọ̀nà roka gbogbo àwọn important people tó wà nílùú yìí ni màá pè síbẹ̀ ṣọtígbọ́ ọ̀dẹ̀ òpònú wo mi ò ní nǹkan méjì tí nǹkan ti fẹ́ sọ fún ẹ ni mo ti sọ fún ẹ àìdá kò fẹ́ bí sọlá àbí kò máa lọ sí amẹ́ríkà ìkan ló máa fọwọ́ múnú ẹ ọ̀dẹ̀. ọmọ lásán ìkejì ajá look at him ṣé obìnrin ló kọ ẹ̀ mo bèrè ṣé obìnrin ló kọ ẹ̀ níbi tó bá yẹ ẹdẹ ń sìn ṣóbìnrin ló kú ẹ pọn àánú ẹ ṣe mí o tèmi ṣọlọ́run kó tó yẹ ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ló ń dolóko àdá ọdẹ ọtí nírùngbọ̀n òun bá mi. ọmọ sẹ́yìn ó wọn ò fẹ́ gbà wọ́n ti gbàgbé pé tọ́mọdé bá ń àgbà ló mọ̀ bí tìgẹ̀ ọ̀hún máa ré sí bóre hàn sí ọ nígbẹ́rẹ́ pàkọ́ ó ṣe ní o gbọ́ ṣó ṣe é gbọ́. mo nífẹ̀ẹ́ kó wo another way yeah because sori tó bá wo relationship mi àti láti jọ ẹ náà wá rí pé mọ́mí ẹ ò fi taratara nífẹ̀ẹ́ sí nǹkan tó wà láàrin mi àti ẹ. because um, ìwọ náà mọ gbogbo àwọn nǹkan tó wà nílé èmi àti dáàdi we we had an um, discussion three days ago so all dẹ̀ fún mi two options. dẹ̀ as a young guy mo ní láti fúlò nǹkan tí bàbá mi sọ àwọn sọ fún mi sí pé tó yẹ kí bóyá mo fẹ́ fẹ́ ẹ ni káwọn kúkú ṣe ìgbéyàwó yẹn fún mi káyé gbọ́kọ̀rọ̀ mọ́ ọ̀tún bá yẹ pọ́rọ̀ ṣọ́àbì tí mò ń sọ fún yẹn náà ni káwọn kúkú bá mi fèsì ẹ̀ ó dẹ̀ mọ́ pọ́nmọ́ yìí kiri lèmi àti ẹ̀ jẹ́ ká kọ́kọ́ wo fún chọ́nù èmi dẹ̀ ti fóònù nǹkan tẹ́lẹ̀ bàbá sọ mi ti ní èmi máa lọ máa travel out. yes ṣùgbọ́n kò kún ṣe pé èmi àti ẹ náà nǹkan tó wà láàrin wa náà wà serious bẹ́ẹ̀ náà. just like that feelings tó wà láàrin mi àti nǹkan ó de jó náà torí títẹ ni mo ṣe bá mọ́ mi jà you can't just leave me as in ká ní mo ṣe you know jẹ́ ká gbàgbé ó de jó náà jọ as in i do i, I would like cope as in jọ náà. sori you will cope sori ìwọ náà ti sọ ọ́ sí i má má rí mi rí pé bóyá torí pé èmo èmi ni perfect guy gan tó lóyún bá màmá ẹja má bá màmá ẹja torí tèmi sí. tó bá ti délé ńsìn lọ bẹ̀ wọ́n kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ní kó má bínú sórí èmi ò perfect òun ti pé mi náà perfect because èmi tó lóun ti torí mi tó ń jà ń torí mi pẹ̀lú mọ́mí ẹ̀ mi rò pé mo wọ̀ tẹ̀ you know jọ I just have to go eh, please But Muti already Bamoja and it has gone far, Joe, Joe, please. But you can't just leave me. Me ò mọ mati tí màá to your jọ torí Bobby, but wo. Bobi, bó ṣe ń ṣe yín sìn, ó jẹ́ After all, you were rí ìwé rí ìwọ náà ò rí tèmi rí náà, kí wàá No, you can't, you can't do this to me. You're dead, John now. Wo ká ni mo ṣe ni mo ready láti change. Oh, my beautiful jọ, please, you can't leave me like this. You're dead, John now. Bisola, oh share me òun ṣe pé èmi nìkan lọkùnrin tó dáa o yìí máa rá àwọn ọkùnrin tó dáa tó pọ̀ ń gbòòrò dáadáa that you see they are even better than me okay please take out uh, i will see you some other time. Okay. Bye -bye. mo tẹ́ nílé mo tẹ́ níta lẹ́ni tí mo torí ẹ̀ bá mú mi jà. Ah! ṣoṣo ṣe gbọ́ ṣoṣo ṣe gbọ́. gbàgbàlà ṣáńtà òun yẹ mm, eh. ìjà yóò ṣọlẹ tán lẹṣà kò yé ni mm, ẹ fòye gbé òun ayé ti fẹ́ rúbò ní lójú ọmọ sẹ́yìn ó wọn ò fẹ́ gbà wọ́n ti gbàgbé pé tọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tìgì ọ̀hún máa ré sí bóre hàn sí onígbẹ́rẹ́ pàkọ́ ó ṣe ní o gbọ́. ṣó ṣe é gbọ́ ṣó ṣe é gbọ́ ṣó ṣe é gbọ́. ọmọ sẹ́yìn ó wọn ò fẹ́ gbà wọ́n ti gbàgbé pé tọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tìgì ọ̀hún máa ré sí mo rèèyàn sí onígbẹ́rẹ́ ìpàkọ́ ó ṣe ní o gbọ́. Mm-hmm. ṣó ṣe é gbọ́ mm-hmm. ṣó ṣe é gbọ́ mm-hmm. ṣó ṣe é gbọ́. ṣe ni èmi náà dẹ̀ ti wá realize mistake mi sí èmi àti bọ́dé ti jọ gbọ́ra wa jókòó pé nǹkan tá à ń ṣe kò bójú mu so àtijọ́ decide pé ká stop nǹkan tó bá dẹ̀ wo mọ́mí àti dáàdì bọ́dé náà náà lè jọ ṣe inú mi ti yọ sí mo ti fọwọ́ sí mo ti fẹsẹ̀ sí ẹjọ́ dé bá mi bẹ̀ mọ́mí náà pé kán dáríjì mi mistake ni pé mi ò gbọ́rọ̀ sí yín lẹ́nu. But once you realize the mistake you made sin by and it will not repeat itself. Mama borrow sin and children don't sínú ilé tèmi kó tún máa wá bẹ̀ mí wípé kí n bẹ̀ bẹ̀ mú mi. Ah, wọ́n ní bọ̀rẹ̀ ẹni bá jalè òṣè náà là máa mú ó dùn mí pẹ̀sọ́nálì gbogbo ọ̀rọ̀ sí mi ó dùn mí pẹ̀sọ́nálì gbogbo ọ̀rọ̀ sí màmá ẹ lẹ́nu ó dùn mí fún ẹ wípé o kọ̀rọ̀ sí màmá ẹ lẹ́nu oyún ìyá ẹ lódìí kí gbàgbé ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé òbí ẹni lọ́lọ́run ẹni. kò sí òbí náà láyé yìí tó máa rí ọ̀nà nílẹ̀ tó máa nínú ìgbẹ́ lówó ọ̀pọ̀ wò. ó ṣòro ká tó rí òbí tó máa rí àlejò náà tó máa nínú mọ́ ìlú tiwa yìí mo ti rí rí àwọn tó ń lọ́rùn iwájú pọ̀ mọ́ ti pàkọ́ àwọn tó ń jálé onílé tó ń fọwọ́ bò tiwọn lẹ́yìn nítorí kí wọ́n lè rí ṣe tiwọn kán lè rí jẹ tiwọn àwọn ni wọ́n máa ń sọ pé kẹ̀kẹ́yìn sáwọn òbí ìlú yìí nìkan ni mo ti gbọ́ rí tó máa sọ pé ìyá ẹ ló ń ṣe ẹ́ bàbá ẹ ló ń dà ẹ́ láàmú torí tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lórí ìlú tá a wà yìí ni mo ti ń rí rí náà ti máa ń ní kọ́ mọ́kẹ́yìn sí yọ̀bí ẹ̀ àbí o ò tiẹ̀ mọ̀ wípé bí àgbàlagbà bá jókòó tó wòkè ohun tí àgbàlagbà jókòó tó rí bí ọmọ kékeré bá gun àkàbà ó ṣeé kó má rí lẹ́gbẹ̀rún dẹ̀ bẹ màmá ẹ̀ níbi téèyàn ti ń bá abiyamọ sọ̀rọ̀ tó ti ń gbọ́ kò dá mi lójú pé ìyá ẹ̀ máa gbẹ̀gbẹ́ ò ní ṣìrìn o kò dẹ̀ ní gbégun ilé egun ní agbára ọlọ́run ọkọ bíi bàbá bíi ẹ̀gbọ́n bíi àbúrò lọ́lọ́run máa tarí sọ́dọ̀ ẹ̀ ọkọ tẹjọ máa bára yín kalẹ̀ lọ́lọ́run máa fún yín ẹ̀gbọ́n mi mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ mi kò dẹ̀ síbẹ̀ ṣe lè sọ tí mo fẹ́ gbọ́ ṣẹ́rí for the first time akọ sí ilẹ̀ mi nígbọ́ mi nígbà. níṣẹ́júṣẹ́jú níwọ̀nba àgbà tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yóò wù tọmọ ẹ lè ṣe bá ti dáríjì ọmọ ẹni ọ̀ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká lọ filẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì ìyá Bísọ́lá jọ náà kó lè gbọ́ tí wọ́n bá ẹ sọ tọmọ ẹ bá yára ọ̀wọ́ ló máa bọ́dá mi ṣe ní gbogbo yẹn tẹ̀sán yẹn àwárí ni o kò tiẹ̀ lè wá ara ẹran kò kàn mí rárá ṣé ní ọmọ yẹn sẹ kò sí bó ṣe lè ṣe láyé ìṣẹ mo ti kọ lọmọ mo ti kọ lọmọ náà nìyẹn àwọn kọkọ wà tí ò sọpọ mọ. Ah. ẹ ti mo sí bí bàjẹ́. mo ti realize mistake mi irú ìṣọmọlọ́wọ́ mi ẹ̀jú mo mọ fọmọ kékeré mi àṣìṣe mi wowowowowo sori gbogbo tí ẹ̀gbọ́n mi sọ pé wọn lọ́mọ burúkú kan pẹ́ kùn bàjẹ́ ń pẹ́ kí n tó lé ẹ̀fẹ́ kí ẹ̀kú kí ẹ̀kú tó já jàlàjàlà kọ̀ọ̀kan mímọ̀ kò ṣe kọ̀ọ̀kan fún mímọ̀ ọmọ tí òní tèmi rò ní máa ro títí ẹ̀ kí n tèmi àti ẹ. ẹ ẹ ẹ jọ nítorí ọlọ́run nítorí ọlọ́run ṣáàdúró láàyè bó ṣe wà yẹn. ẹ̀gbọ́n mi ọlá àti yín ni o mi ló dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́dí èsì ló sá. ẹ̀gbọ́n mi ṣe mo dúpẹ́ ṣègbọn ṣègbọn ẹ̀pẹ́ fún wa àgbáyé Ilé aláyọ̀ má di kíkọ́ ṣòṣe gbọ́ mm-hmm, ṣòṣe gbọ́ lè sinimá àwọ̀ padà sẹ́yìn ní ẹ̀wá wo bó tilẹ̀ mọ̀ pé mọ́mí ẹ ò sí pẹ̀lú dáàdi ẹ mọ́ mo rí wípé wọ́n tọ ẹ̀wọ́ náà dẹ̀ tún tọrọ ẹ̀ dáadáa from today ìyá máa ń kú ìyá máa ń kú ni ọlọ́run nípa mọ́mí ẹ bọ̀ tí mo fẹ́ kó rí yẹn gẹ́gẹ́ bíi pé èyí lè ní bí ẹ ìfà òkú ti ń pè mí mọ́mí náà nígbà tiẹ̀ tí mo pé èmi àti dáàdi ẹ máa bá dé lẹ́wù tá a bá dé dúpẹ́ pé wọn náà ń ṣọmọ dáadáa gan. concerning your uh, trip to the US eh, mo fẹ́ kó wà very careful sórí ọ̀hún yẹn a lot of distractions ló máa ń wà o wọn á ní kó wá ṣe gbá kó wá ṣàwò especially drugs òun láti wà very careful ní gbogbo ibi tó bá dé má gbàgbé ọmọ ẹni tó ń ṣe o má gbàgbé ọmọ sórí kò sí gìrìgìrì lọ́rọ̀ ilé ayé gbogbo ibi tẹ́dà bá ń lọ ẹ̀dá máa débẹ̀ o sórí ká máa sáré débi tá a fẹ́ dé yẹn à ìrìn àjò tó lù ẹ̀ máa padà rìn lẹ́yìn ẹ̀ ó máa ń pọ̀ gan o ó máa ń pọ̀ gan bọ̀ kéèyàn fi sùúrù kó kúkú rìn kọ́kọ́ ẹ balẹ̀ títí dọjọ́ alẹ́ ju wípé kó wá máa fọjọ́ alẹ́ sáré irọ́ káàkiri lọ gbọ́dọ̀ ṣe wà ẹ̀ òbúrò gbàgbé aburú ẹ̀ mo fẹ́ kó máa pe o kó máa pe lóòrèkóòrè máa rẹ́rìn bẹ́ẹ̀ kúwọ́ náà dẹ̀ máa pẹ̀gbọ́n ẹ̀ kẹ́ máa pera yín from time to wọ́n ló máa tọ́ o ìwọ ló kù tó máa tọ́ bó ṣe wà yín torí mi ò ráyè mi ò ráyè tiẹ̀ mọ́ bẹ́yìn mo ti fi ilẹ̀ fún àti dájú àtòun àti dẹ́kẹ́ máa bára yín bẹ́ẹ̀ jẹ́ ayé orí mi báyìí bẹ́ẹ̀ ni. <laughs> bọ̀dé Bísọ́lá púpọ̀ nǹkan tí o fẹ́ bá yín sọ náà ni mọ́mí ti bá yín sọ ẹ̀ ẹ̀ ní ṣubú dànù lágbára ọlọ́run ojúkojú òní wò yín máa lọ rí ẹ máa bọ̀ rí ọlọ́run á dá yín sí fún wa mo dúpẹ́ inú mi dẹ̀ dùn pé a bá yín sọ ẹ̀dẹ̀ ìgbà sí wa lẹ́nu ọmọ tí inú ní kọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ wo Bísọ́lá I'm not your father èmi ni bàbá ẹ̀ ṣọmọ ṣá. Ah, ah, she knows she knows ó mọ̀ gidi. ó ti mọ̀. Ah, ó ti mọ̀ tó ti mọ̀ dénúdénú ẹ̀jẹ̀. and eh, mo fi ń dẹ lójú pé èyí tó kù nu education yẹn agbára ọlọ́run máa gbé. ọmọ tó da nìwọ náà ẹ so mo fọlọ́run wà ládìrí ìyá. bàyá. ẹ ẹ ní sẹ́dá oúnjẹ àbí àbí kí ni ṣáta. ó ní ìṣó ní yàrá jẹ ní ẹni oúnjẹ. kó bóyá kó gbóúnjẹ wá bá wa ah, ṣe gbọ́ o ṣó ṣe gbọ́ o a ah, ah, ṣe gbọ́ o ṣó ṣe gbọ́ o àbomi sẹ́nu fẹ́ kò ṣe ṣe ṣó ṣe gbọ́ o àbomi sẹ́nu fẹ́ ṣe ṣe ṣó ṣe gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ lẹ́nu ó pè ọ́ sí. ṣó ṣe é gbọ́ o ṣó ṣe é gbọ́ o ó ah, ah, ṣe é gbọ́ o ṣó ṣe é gbọ́ o. àpò mi sẹ́nu fẹ́ ná kò ṣeé ṣe.